jẹ́ ká gbóhùn wa sókè sí ọlọ́run yìí fún oore ọ̀fẹ́ rẹ̀ fún àánú rẹ̀ tó pọ̀ gbìyànrin ní gbogbo ọ̀nà láti ń rí lórí ọmọ lórí ẹbí lórí ọ̀rẹ́ lórí ará lórí ojúlùmọ̀ láti ń rí oore ọ̀fẹ́ àánú ìgbà ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún wa ọwọ́ àfọgbára rẹ̀ tó fi kàn wá sẹ́ ọwọ́ ògo rẹ̀ fi bá yí wa gbígbé mẹ́ka bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé jésù ṣe o ìwọ láàánú asẹ́ ìwọ lórí ọ̀fẹ́ olórí ọ̀fẹ́ ẹlẹ́rìí ni ọlọ́run òtítọ́ mo gbé ọ̀gá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún ọ láǹfààní yìí èyí tí àǹfààní orí ọ̀fẹ́ rẹ̀ dájú ní gbogbo ọ̀nà èyí tí àǹfààní orí ọ̀fẹ́ rẹ̀ dájú lórí ọmọ lórí ẹbí gbogbo èyí tí àǹfààní orí ọ̀fẹ́ rẹ̀ dájú lórí ilé lórí ọ̀nà gbogbo lọ́ka gbóhùn wa sókè sí ẹni tó pọ̀ nígbà tá gbára yìí ẹni tó ní gbogbo agbára yìí lọ́wọ́ ẹni tó ní gbogbo ògo yìí lọ́wọ́ ẹni tó ní gbogbo ìyìn yìí lọ́wọ́ ó pọ̀ ó bẹ́ẹ̀ lọ ọba tó lágbára lórí ohun gbogbo ọba tó ní agbára lórí ohun gbogbo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí forí ọ̀fẹ́ tó fún ọ bí fún àǹfààní ńlá gbà yìí àǹfààní orí ọ̀fẹ́ rẹ̀ èyí tó wáyé wa rí tilétilé tó wáyé wa rí tọmọtọmọ dúpẹ́ fún orí ọ̀fẹ́ yìí dúpẹ́ fún àánú yìí dúpẹ́ fún orí ọ̀fẹ́ yìí dúpẹ́ fún ọwọ́ agbára rẹ̀ dúpẹ́ fún oore ọ̀fẹ́ yìí dúpẹ́ fún àánú yìí dúpẹ́ fún ẹ̀mí rẹ̀ lórí ayé wa gbogbo dúpẹ́ fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sì dúpẹ́ fún ohun tí ó tún ṣe nínú ayé rẹ̀ bẹ́ẹ̀ kó dúpẹ́ fún ohun tó ń ṣe mo sì fẹ́ kó dúpẹ́ fún ohun tí ó tún ṣe ní àṣálẹ́ ní àárọ̀ yìí dẹ́ka dúpẹ́ fún ìrìn àjò èyí tó bá wa rìn ọba tí ò já rìnrìn àrè ọba tí ò já sọkún ọba tí òjò bàjẹ́ ìgbà tí òjò dàrú dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ fún orí ọ̀fẹ́ yìí dúpẹ́ fún àánú yìí olùgbà ló aláàánú mi ò mà ṣe aláàánú mi ò mà ṣe aláàánú mi ò mà ṣe olórí ọ̀fẹ́ mi ò mà ṣe ẹni tó jùlọ olórí ọ̀fẹ́ ètò ọba tó jòun gbogbo lọ lódù lódù ní ọ̀rọ̀ rẹ̀ ọba tó lágbára lórí ohun gbogbo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọ dúpẹ́ lọ́wọ́ àǹfààní ńlá tó fún ọ dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó rí gbà dúpẹ́ fún ọwọ́ agbára ńlá dúpẹ́ fún ọwọ́ ògo dúpẹ́ fún ọwọ́ ẹwà olówó ṣeun olówó ṣeun olówó ṣeun aláàánú mi ò mà ṣe o olórí ọ̀fẹ́ mi ò mà ṣe o ẹni tó ń bá mi ṣe ó máa ṣe ó ẹni tó dòtì mi ó ṣe dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ fún ìrìn àjò inú ayé ọmọ gbogbo dúpẹ́ fún ìrìn àjò inú ayé ọkọ inú ayé ẹbí inú ayé ará inú ayé ojúlùmọ̀ dúpẹ́ fún orí ọ̀fẹ́ dúpẹ́ fún àánú yìí ọba tó fi àánú gbà wá ọba tó fún wa ní orí ọ̀fẹ́ ńlá èyí tó ra ayé wa padà lọ́wọ́ ègbé lọ́wọ́ ikú ètò ra wa padà lọ́wọ́ àrùn gbogbo òun náà mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun náà mo fẹ́ kó gbéga òun náà mo fẹ́ kó yìn lógo dúpẹ́ fún ohun tó ń ṣe lọ́wọ́ báyìí sì dúpẹ́ fún ohun tí a tó ṣe ẹ dúpẹ́ fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tó tún máa tó ṣe èyí tó máa ṣe ní gbogbo ọ̀nà èyí tó máa ṣe inú ayé ẹ̀ èyí tó máa ṣe inú ayé ọkọ èyí tó máa ṣe inú ayé ẹbí èyí tó máa tún ṣe ní àárọ̀ yìí òun náà mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún òun náà mo fẹ́ ká gbéga fún mo tún máa yìn mo fẹ́ máa gbéga ká tún máa yìn ká tún máa gbéga torí pé. Oore t'Olúwa ṣeun. Oore t'Olúwa ṣeun. Dáríjì mi bàbá. Orúkọ Jésù fún ìdáríjì àti ìwẹ̀ mímọ́ ẹ̀ṣẹ̀. Gbogbo pátápátá. Ẹ ká sọ fún Ọlọ́run, Ọlọ́run dárí àṣídé mi jì mí. Gbogbo àṣídé mi jì mí. Olúwa dáríjì. Olúwa dáríjì mi. Orúkọ Jésù dáadáa. Gbogbo àṣídé gbogbo Olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ gbogbo àbàwọn ogun olúwa fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ ẹ́ jẹ́ ká béèrè fún ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ìtọ́ àtàlẹ̀ oríga àgbélébù fún ìwẹ̀ mímọ́ ẹ porúkọ jésù dáadáa bẹ́ẹ̀ kó béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn gan ni pẹ̀lú ọmọ ìsírẹ́lì dáríjì fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí olúwa dáríjì fi ẹ̀jẹ̀ rẹ̀ rà mí padà olúwa dáríjì fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn pé kí ẹni mọ Ísírẹ́lì kó dáríjì kó fi ẹ̀jẹ̀ rẹ̀ lórí igi àgbélébù gbogbo àbàwọ́n náà kó fi wẹ gbogbo àbàwọ́n pátápátápátápátápátá kó fi wẹ gbogbo àbàwọ́n kó fi wẹ̀ ẹ́ nù fún ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ tá a ta lórí igi àgbélébù gbogbo àbàwọ́n mi nù gbogbo ẹ̀ṣẹ̀ mi nù sọ lónìí tú rà mí padà ọwọ́ orí ọ̀fẹ́ ńlá kó rà mí padà ẹ ká bèrè fún ọwọ́ orí ọ̀fẹ́ ńlá tí ń ra ayé ẹni padà ó yá ó yá ìgbàdúrà pé ọwọ́ orí ọ̀fẹ́ ọlọ́run rà mí padà ra ayé mi padà ra ọkàn mi padà ra ọ̀nà mi padà lónìí ọwọ́ orí ọ̀fẹ́ ńlá rà mí padà ẹ ká bèrè fún ẹ̀mí ọlọ́run kó wọlé wá o ẹ̀mí tí ń tú ayé ẹni ṣe kó wọlé wá èmi tí ń gbé orí ẹni sókè kó wọlé wá èmi tí ń ra ayé ẹni padà kó wọlé wá ẹ ká bèrè fún ẹ̀mí yẹn ẹ̀mí ọlọ́run kó wọlé wá kó wọnú ọkàn wa ẹ̀mí ọlọ́run kó wọlé wá kó wọnú ọkàn wa ẹ̀mí ọlọ́run kó wọlé wá kó wọnú ọkàn wa ẹ̀mí ọlọ́run kó wọlé wá kó wọnú ayé wa kó wa kúnnú ọkàn wa kó wa kúnnú ọkàn wa kó wa kúnnú ayé wa ẹ ká bèrè fún ẹ̀mí yẹn lórúkọ Jésù kó wọlé wá ẹ̀mí ẹ̀ kó wọlé wa kó wa kúnú ọkàn wa kó wa kúnú ayé wa kó wa ra ayé wa padà kó wa tó ayé wa ṣe ẹ̀mí ẹ̀ kó wa sọ wá dọmọ kó wa gbórí wa sókè ẹ fún ẹ̀mí ọlọ́run kó sọ̀kalẹ̀ wá ẹ fún ẹ̀mí ọlọ́run kó sọ̀kalẹ̀ wá ẹ fún ẹ̀mí ọlọ́run kó sọ̀kalẹ̀ wá ẹ fún ẹ̀mí rẹ̀ kó sọ̀kalẹ̀ wá sínú ayé wa lónìí kó sọ̀kalẹ̀ sí gbogbo ọ̀nà rẹ gbogbo kó sọ̀kalẹ̀ sínú ayé rẹ tayé tọmọ ti lé tẹbí tara ẹ porúkọ jésù ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ wá ó yẹ wá kúnnú ọkàn mi wá ṣàkóso ọkàn yìí wá gbé ọkàn yìí wọ̀ ẹ bèrè fún ẹ̀mí yẹn kó wọlé wá kó wá jọba ní gbogbo ọ̀nà sẹ́ ẹ ká bèrè fún ẹ̀mí alágbáni ẹ̀mí orí ọ̀fẹ́ ẹ̀mí tí ń tú orí ẹni ṣe ẹ̀mí tí ń gbé orí ẹni òkè ẹ̀mí tí ò ń jẹ́ ká yé ẹni burú sẹ́ ẹ̀mí tí ń gbèjà ayé ẹni bẹ́ẹ̀ kó béèrè fún ẹ̀mí yẹn ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ wá ó yà wọnú ọkàn mi gbé ọkàn yìí wọ̀ wọnú ọkàn yìí wá dáwọ́lé ọkàn yìí fi ọkàn yìí ṣe ibùgbé kúnnú mi láti sísìn lọ gbé ọkàn yìí wọ̀ gbé ayé yìí wọ̀ ẹ béèrè fún ẹ̀mí yẹn kó wọlé wá kó sọ̀kalẹ̀ pẹ̀lú agbára ńlá ó yẹ ẹ̀mí ọlọ́run wọlé wá kó sọ̀rọ̀ ẹnu rẹ di àṣẹ kó sọ̀rọ̀ ẹnu rẹ di àṣẹ lọ́rùú aláàárọ̀ yìí kí ọ̀rọ̀ rẹ kó gbàgbára gbogbo ẹ̀mí ìdènà àti ẹ̀mí ìfàsẹ́yìn gbogbo ẹ̀mí ìgbèkùn ọ̀tá kó já kí gbogbo dìkídì kó sọnù ẹ ká bèrè fún ẹ̀mí ọlọ́run kó sọ̀kalẹ̀ wá o ẹ ká bèrè fún agbára rẹ kó sọ̀kalẹ̀ wá agbára ọlọ́run máa bọ̀ wá agbára olódùmarè máa bọ̀ wá agbára ńlá tí ń torí ẹni ṣe máa bọ̀ wá agbára ńlá tí ń ra ayé ẹni padà máa bọ̀ wá agbára tí ń gbàjọba lọ́wọ́ ogun èyí tí ń ra ayé ẹni padà máa bọ̀ wá láàárọ̀ yìí ẹ fún agbára ńlá ni agbọ́ ọlọ́run sọ̀kalẹ̀ wá gbé ọkàn mi wọ̀ agbọ́ ọlọ́run sọ̀kalẹ̀ wá gbé ayé mi wọ̀ kúnú ọkàn mi kúnú ayé mi kúnú ọkàn mi kúnú ilé mi wá wọnú mi wá. Wa wàá fi ọkàn mi ṣebùgbé wọnú mi wá wàá fi ọkàn mi ṣebùgbé wọnú ayé mi wá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa mo fẹ́ ká tó pọ̀ orúkọ Jésù olúwa gbogbo ẹrù wúwo mi mo gbé wá lónìí olúwa sọ̀ mí kalẹ̀ gbogbo ẹrù tí ayé ẹni ń gbé kiri gbogbo ẹrù wo tí ayé ẹni ń gbé kiri ẹ pé Jésù ọ̀run kò sọ̀ yín kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹrù tí ayé ẹni ń gbé kiri gbogbo ẹrù tí a gbé lé ẹni lórí gbogbo ẹrù tí a gbé ayé ẹni lórí gbogbo ẹrù tí ayé ẹni ń gbé kiri ẹ porúkọ Jésù dáadáa Olúwa sọ mí kalẹ̀ gbogbo ẹrù ìbànújẹ́ ó yá sọnù lónìí gbogbo ẹrù tìjú ó yá parẹ́ gbogbo ẹrù òfo ẹ̀gàn gbogbo ẹrù àìsàn arábìnrin yẹn ó gbé for twelve years ló fi gbé tiẹ̀ kiri àfijọ́ kan tó gba olódùmarè pàdé ó yẹ pé ẹni tó lágbára yìí ẹni tó pọ̀ nípa tágbára gbogbo ẹrù tí ayé ẹni ń gbé kiri èyí tí ò jẹ́ kí ayé ẹni tẹ́gbẹ́ gbogbo ẹrù tí ayé ẹni ń gbé kiri èyí tí ò fẹ́ kí ayé ẹni jẹ ọmọ láyé gbogbo èrò tí ò tó mú ìtìjú wá èyí tó mú ọ̀rọ̀ ẹ̀gàn wá bá ayé ẹni ẹ pé orúkọ Jésù dáadáa bíi tẹ wá Olúwa sọ̀ mí kalẹ̀ ẹrù wúwo gbogbo olúwa sọ mí kalẹ̀ lọ́wọ́ ẹrù gbogbo gbogbo ẹrù tìjú gbogbo ẹrù ẹ̀gàn ẹ pé ẹ pé ó yá sọ mí lọ́wọ́ ẹrù yìí gbogbo ẹrù tí mò ń gbé kiri gbogbo ẹrù tí ò jẹ́ kí ayé mi lógo gbogbo ẹrù tí ò jẹ́ kí ayé mi ní ọlá èyí tí ò jẹ́ kí ayé mi ní ògo ẹ pé kí gbogbo ẹrù yẹn kó kúrò lórí yín lónìí gbogbo ẹrù gbogbo ẹrù bànújẹ́ gbogbo ẹrù àrọ́mọ bí àìsàn ní àgọ́ ara ni èyí tó jẹ́ kí ayé ẹni ní àṣetì ẹ sọ fún ọlọ́run bíi tẹ wà sẹ́ olúwa mú gbogbo ẹrù wo mi kúrò gbogbo ẹrù wo ayé mi olúwa mú kúrò gbogbo ẹrù wo ọ̀nà mi gbogbo olúwa mú kúrò gbogbo ẹrù ẹ̀ṣẹ̀ olúwa mú kúrò ní ọ̀nà mi ẹ pọ orúkọ jésù gbogbo ẹrù wo olúwa mú kúrò gbogbo ẹrù wo olúwa mú kúrò ẹ sọ fún ọlọ́run kọ́lọ́run kó mú gbogbo ẹrù tí ó ń banú ẹni jẹ́ tí ò jẹ́ kí ayé ẹni kún èyí tí ò jẹ́ kí ayé ẹni tẹ́gbẹ́ èyí tí ó sọ ẹni dá láì má ṣe ẹ pè dáadáa pé kó mú gbogbo ẹrù yẹn kúrò that you should take away the load from you every load of life every load of disappointment gbogbo ẹrù àgàn gbogbo ẹrù ìtìjú ẹ sọ pé kó mú kúrò ní àṣálẹ́ yìí ẹ sọ pé kó mú kúrò ní ayé yín lónìí ẹ porúkọ jésù ẹ ká sọ fún ọlọ́run alààyè gbogbo ẹrù tí mò ń gbé kiri gbogbo ẹrù tí ayé gbé fún mi gbogbo ẹrù tí mo bá ń lé gbogbo ẹrù tí mo jogún bá gbogbo ẹrù tí ń bẹnu ìran gbogbo ẹrù tí ń bẹnu ẹbí èyí tó sọ mí dá láì máa ṣe ènìyàn gbogbo ẹrù tí ń bẹ tí kà nànà ẹ sọ fún mi kí ọlọ́run kó mú ẹrù yẹn kúrò olúwa jẹ́ kí ẹrù yìí kúrò nú ayé mi olúwa jẹ́ kí ẹrù yìí kúrò nú ọ̀nà mi gbò ẹ sọ fún kí gbogbo ẹrù ikú parẹ́ ẹrù parẹ́ lónìí o ẹrù ìparẹ́ gbogbo ẹrù àbùkù gbogbo ẹrù ìtìjú gbogbo ẹrù ẹ̀gàn gbogbo ẹrù gbogbo ẹrù gbogbo ẹrù ìtìjú gbogbo ẹrù ẹ̀gàn gbogbo ẹrù tí ò jẹ́ kí ayé ẹni níre gbogbo ẹrù tí ò jẹ́ kí ayé ẹni dàgbà gbogbo ẹrù tí ò jẹ́ kí ayé tí ò fẹ́ kí ẹni kí ayé ẹni tọ́jọ́ tó ń gẹ̀mí ẹni kúrú gbogbo ẹ̀mí tó máa ń gé tó máa ń gé gbogbo ẹ̀mí tó lè gé ẹ̀mí ayé èèyàn kú gbogbo ẹrù tó mú tó mú rẹ ayé ẹnẹ ẹ sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó mú gbogbo ẹrù yẹn kúrò olúwa mú gbogbo ẹrù bànújẹ́ kúrò nù ayé mi olúwa mú gbogbo ẹrù bànújẹ́ kúrò nù ilé mi ẹ sọ fún láàárọ̀ yìí pé gbogbo ẹrù yẹn tí mò ń gbé kiri lónìí ọlọ́run gbà lọ́rùn mi sọ mí kalẹ̀ olúwa sọ mí kalẹ̀ sọ fún ọlọ́run kọ́lọ́run kó sọ gbogbo ẹrù yẹn kalẹ̀ gbọ́ àdúrà lórúkọ jésù lọ àwọn ẹ̀kọ́ orúkọ jésù gbogbo òkè tí ayé gbé síwájú mi tí ò jẹ́ ń kọjá ìwọ ògiri bí òkè jẹ́ríkò èyí tí ò jẹ́ rọ́nà lọ síbi rí èmi láyé ẹ ká sọ fún ọlọ́run pé gbogbo ògiri yẹ kó palẹ̀ mọ́ kó parẹ́ lónìí ìwọ ògiri ìbànújẹ́ tí ò jẹ́ kí n rébi kọjá síbi tó yẹ kí n dé ilẹ̀ gbogbo tó dúró síwájú ilẹ̀ lérí mi gbogbo ohun tí ò jẹ́ kí n kọjá síbi ilẹ̀ lérí mi gbogbo ohun tó ń di ọ lọ́wọ́ tí ò fẹ́ kó kọjá síbi ilẹ̀ lérí yẹn ẹ ká sọ fún ọlọ́run kọ́lọ́run kó mú kó lónìí gbogbo ohun tó ń dènà mi tí ò jẹ́ kí n kọjá lọ síbi ilẹ̀ lérí mi èyí tí ò fẹ́ kí n wọ bí ilẹ̀ lérí mi lọ ẹ sọ fún ọlọ́run gbogbo ohun tó ń di mi lọ́wọ́ tí ò jẹ́ kí n débi ilẹ̀ lérí mi ẹ sọ fún mi kó parẹ́ lónìí parẹ́ lónìí parẹ́ lónìí parẹ́ lónìí gbogbo ohun tí ò jẹ́ kí n débi ilẹ̀ lérí mi ẹ sọ fún ọlọ́run gbogbo ohun tí ò jẹ́ kí n débilẹ̀ lérí mi gbogbo ohun tí ò jẹ́ kí n débilẹ̀ lérí mi ẹ sọ pé kó parẹ́ lónìí kó parẹ́ ọ̀run kó parẹ́ lónìí ọ̀run kó pa gbogbo owó kùkù rẹ̀ ọ̀run kó pa gbogbo owó ọ̀tá rẹ̀ gbogbo tí ò jẹ́ kó débilẹ̀ lérí rẹ̀ gbogbo tí ò jẹ́ kó débi ayọ̀ rẹ̀ sẹ́ gbogbo tí ò jẹ́ kó débi ògo rẹ̀ gbogbo tí ò jẹ́ kó rí bí ẹwà rẹ̀ ó yá ọ̀run parẹ́ lónìí ẹ sọ fún pé ọlọ́run kó pa gbogbo yẹn rẹ́ gbogbo ọwọ́ adíre lọ́wọ́ gbogbo ọwọ́ adíre ògo lọ́wọ́ gbogbo ọwọ́ tí ń mú ìbànújẹ́ wá gbogbo ohun tó ń di mi lọ́nà tí ò jẹ́ lóore gbogbo ohun tí ayé àtẹ̀sù ń lò láyé lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ọmọ mi ní orúkọ Jésù Olúwa mú kúrò ẹ pé orúkọ Jésù dáadáa kọlọ́run gbogbo ohun tí ayé ń lò láti di ọ lọ́wọ́ tí ò jẹ́ kó débi tó yẹ kó dé èyí tó jẹ́ kó wà níbi tó yẹ kó wà èyí tó jẹ́ kó níbi tó yẹ kó ní tó jẹ́ kó ṣe ohun tó yẹ kí n ṣe ohun tó ń dì mí lọ́wọ́ ohun tí ayé ń gbídí ọ̀nà mi ojú ogun ojú àlá ni tàbí ogun ojú ìran ni àṣetì ní gbogbo ọ̀nà ni kó díẹ̀ kí n débi retí gbogbo tí ń fari ayé ẹni sẹ́yìn gbogbo ohun tí ò jẹ́ kí ògo olúwa tàn gbogbo ohun tí ò jẹ́ kí ayé ẹni rí ògo olúwa gbogbo ohun tí ò jẹ́ kí ayé ẹni rí ìmọ́lẹ̀ ọlọ́run nínú ayé mi lónìí olúwa parẹ́ ẹ sọ fún jésù kó parẹ́ pátá kó parẹ́ ní ọ̀nà yín kó parẹ́ lórí ayé yín kó parẹ́ lórí ayé ọmọ gbogbo gbọ́ àdúrà lórúkọ jésù olúwa wa àmín ẹ ká sọ fún ọlọ́run gbogbo ọ̀nà tí ọ̀tá ń yọ sí mi gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà láti bá ayé mi jà ọlọ́run dìde sí i lónìí ọ̀pọ̀lọpọ̀ lórí ọmọ náà ti ń yọ sí i ọ̀pọ̀lọpọ̀ lórí ara rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nínú ilé ẹ̀ lórí iṣẹ́ ẹlòmíì ni ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò rẹ̀ ni agbára tí ò fẹ́ kéèyàn ṣeré láyé agbára tí ò fẹ́ káyé ẹni ríre mú agbára dójú ti ayé ẹni àfẹ̀gànṣe ayé ẹni agbára náà ní orúkọ olú ọlọ́run ọmọ Ísírẹ́lì agbára náà kó wọlé kó di asán lórí ayé mi ẹ sọ fún ọlọ́run agbára yẹn kó di asán lórí ayé rẹ o agbára yẹn kó bẹ̀rẹ̀ sí mú òfò agbára yẹn kó bẹ̀rẹ̀ sí mọ́fù agbára yẹn kó bẹ̀rẹ̀ sí mọ́fù ipá yẹn kó bẹ̀rẹ̀ sí bàjẹ́ ètè yẹn kó bẹ̀rẹ̀ sí di asán ipá yẹn kó bẹ̀rẹ̀ sí mọ́fù agbára yẹn kó bẹ̀rẹ̀ sí bàjẹ́ agbára tí ń di ire mi lọ́wọ́ tí ń di ọ̀nà mi lọ́wọ́ agbára tí ń da gbogbo ọ̀nà rú agbára tó fi ọ́ sí ipò kò yí ọ agbára tó fi agbára tó fi ayé ẹni sí báwo ni màá ṣiṣẹ́ báyìí níbo màá gbé gbà ta ni mo fẹ́ fọ̀rọ̀ ayé mi lọ ní orúkọ gbogbo agbára náà kó di asán lónìí jésù olúwa wa àmín ẹ̀yin tí wà lórí showers of blessing ìjẹ́ ẹ bá ẹni tó bá ń gbọ́ mi bẹ́ẹ̀ ṣàmì ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi lórí showers of blessing ẹ ṣàmì ẹ sọ fún ọlọ́run eléyìí ti tó gé ọlọ́run ojú mi ò gbọdọ̀ rí bí ohun tó fi mú jábèsè lọ bá ọlọ́run ó ní nǹkan kan ń ṣe nǹkan kan ń jà ohun tó mú jábèsè kégbọ́ ọlọ́run pó tó gẹ́ nǹkan kan ń ṣe ohun tó ń yọ mí lẹ́nu olúwa olódùmarè sọ di asán lónìí ohun tó ń dààmú ayé mi olúwa sọ dòpin ohun tó sọ mí di aláìmọ́ṣe ènìyàn ohun tó sọ mí di aláìmọ́ṣe ètò sọ ọ́ di aláìmọ́ṣe ohun tó sọ mí di aláìmọ́ṣe ohun tó fẹ́ sọ mí di tó fẹ́ sọ ayé ẹni dẹni àbùkù ohun tó fẹ́ sọ mí di àgànláyé ọlọ́run bá agbára yẹn jẹ́ o thank you very much ohun tó fẹ́ sọ mí di àgàn ohun tó fẹ́ sọ mí di ẹni ìbànújẹ́ ó tún fẹ́ sọ mí di èrò èrò ẹ̀yìn olúwa ọlọ́run Ísírẹ́lì lónìí olúwa sọ di asán ẹ jẹ́ ká sọ fún ọlọ́run kó sọ nǹkó ohun tó fẹ́ sọ ọ́ di tó fẹ́ sọ ọ́ di èrò ẹ̀yìn yẹn ohun tó fẹ́ sọ ọ́ di èrò ẹ̀yìn lórí ọmọ tó fẹ́ sọ ọ́ di èrò ẹ̀yìn lórí ọkọ tó fẹ́ sọ ọ́ di èrò ẹ̀yìn lẹ́nu iṣẹ́ tó fẹ́ sọ ọ́ ní aláìmọ̀ọ́ṣe ọlọ́run ba nkíní yẹn jẹ́ ba lónìí wa ohun tó ń dààmú rẹ ni kò sọ fún ọlọ́run ohun tó ń ṣe ọ́ gangan ni kò sọ fún ọlọ́run bó ṣe ń ṣe ọ́ ni kò bá sọ bàtínú mi wà fọ́jú ni ìgbà tí jésù dọ́dọ̀ ẹ̀ ó tún béèrè pé kí ló fẹ́ kí n ṣe fún ọ báwo ló ṣe ń ṣe ọ sọ fún ọlọ́run bó ṣe ń ṣe mí rè o ayé ò fẹ́ kí n rọ́mọ bí ni o ogun àìsàn yìí ni o ogun ṣiṣẹ́ ṣiṣẹ́ yìí ni o kí n dẹnu iṣẹ́ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa mo gbàdúrà fẹ́nìkan ẹnikẹ́ni tó bá ń jẹ ọmọ túndé kólúwa kó gbàdúrà fún ọ mo ti ń gbóhùn yín olúwa bá ń gbàdúrà fún ọmọ túndé ọmọtúndé kólúwa kó súre fún ọ ọmọtúndé lórúkọ jésù òní jìn kótó ayé níbikíbi bá wà báyìí òun olúwa kó tọ̀ yín wá òun olúwa kó jáyé yín gbà ẹ gbogbo yẹn gbàdúrà òun olúwa tọ̀ mí wá òun olúwa jáyé mi gbà òun olúwa tọ̀ kó tọ̀ wá òun olúwa kó jáyé mi gbà òun ọlọ́run tọ́jú bẹ́ẹ̀ ni ohun ọlọ́run tán owó ọlọ́run tó Elizabeth wá ẹ sọ fún Jésù owó olúwa tọ̀ mí wá owó olúwa jáyé mi gbà ẹ gbórúkọ Jésù dáadáa pé kí ohun olúwa kó tọ̀ ayé yín wá lónìí kí ohun olúwa kó jáyé yín gbà lọ́wọ́ alágbára kíbi kí bá di ayé ẹni mọ́ owó olúwa tọ̀ wá láti tú mi sílẹ̀ ohun olúwa tọ̀ wá láti rà mí padà ẹ sọ fún ọlọ́run alààyè pé ohun olúwa pé kó tọ̀ yín wá lóru ìní lóru ìní yìí ohun olúwa kó tọ̀ mí wá lóru ìní ohun olúwa kó dúró ayé mi padà òun fẹ́ kó sọ fún pé ohun olúwa kó tọ̀ wá o ohun olúwa kó ara ayé rẹ padà lọ́wọ́ ikú lọ́wọ́ ikú àìtọ́jọ́ lọ́wọ́ àrùn gbogbo lọ́wọ́ àìsàn lọ́wọ́ ìbànújẹ́ yẹn lọ́wọ́ agbára kágbára yẹn lọ́wọ́ ìmọ̀kímọ̀ yẹn lọ́wọ́ ipákípá tí ò fẹ́ kí ire ṣẹlẹ̀ ní ayé ẹni lọ́wọ́ agbára tí ò fẹ́ kí ojú ẹni rírí láyé ẹ jẹ́ ká sọ fún pé ohun olúwa kó tan ayé ẹni wá ohun olúwa kó ra ayé wa padà ẹ pé jésù adé wa ohun olúwa kó tàn yín wá o ohun olúwa kó ra ayé yín padà gbogbo ipá ọ̀tá kó di asán ohun olúwa kó tàn yín wá gbogbo àti bẹ́ẹ̀ náà àdúrà ní kàtàyà bó sọ tó lè má dáa gbogbo bí tẹ́ bá wà le màkà tèlè mọ́ kó ṣàdá lè prendo sukantelia gbogbo bí tẹ́ bá wà ohun olúwa kó tọ̀ yín wá ohun olúwa kó ra ayé yín padà gbogbo tí wọ́n á di ayé yín má tán di ìpín má tán di ògo mọ́ ohun olúwa kó ta ayé ẹni wá ohun olúwa kó ra ayé yín padà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olùwẹ̀pọ̀ orúkọ Jésù gbogbo ohun tó ti lọ́jú gbogbo ohun tó ti di kókó nú ayé mi olúwa yanjú ẹ̀ ohun tó ti di kókó ohun tó ti lọ́jú pọ̀ ọ̀pọ̀lọpọ̀ á tu láòtútì sọ fún ọlọ́run alààyè gbé tiẹ̀ ba láàárọ̀ yìí sọ tiẹ̀ fún ọlọ́run eléyìí inú ayé mi ohun tó ti lọ́jú ni ohun tó ti ní kókó ìkóríta tí kò yé mi mọ́ ìkóríta tí mi ò fẹ́ bí báwo máa ṣe ṣe ìkóríta báwo máa ṣe ṣe ẹ̀yin ọ̀run ẹ̀yin fi gbà mí rèé ó yẹ wá gbà mí ní ìkóríta ohun tó lọ́jú pọ̀ yìí ohun tó ti ta kókó nú ayé àwọn ọmọ mi gbogbo ohun tó yẹ kán ti ṣe wọ́n tí ì ṣe eléyìí tó yẹ kó ti lọ́kọ kò tí ì lọ́kọ eléyìí tó yẹ kó ti bímọ kò tí ì rọ́mọ bí eléyìí tó yẹ kó ti ríṣẹ́ kò tí ì ríṣẹ́ ó yá ó yá ó ohun tó ti tọ́jú kókó tó ti ta kókó nù èyí tó ti lọ́jú pọ̀ ẹgbẹ́ tọlọ́run láàárọ̀ yìí ẹgbẹ́ tẹlẹ́dàá lọ láàárọ̀ yìí ọ̀run ṣe ibi tó yẹ kó wà ò sí bẹ́ẹ̀ ohun tó yẹ kó ní ò tíì ní à ó yá ó yá ó yá ó yá ilé ti lọ́jú pọ̀ bàbá ó yẹ bá mi tú ẹ bá ń tú ẹ tú ẹ mú mi kú lọ́wọ́ má jẹ̀mú ẹ kú mi ẹ mú mi kú lọ́wọ́ ìgbèkùn yẹn ẹ sọ fún ọlọ́run kí ọlọ́run ọ̀run kó mú ikú lọ́wọ́ má jẹ̀mú lọ́wọ́ má jẹ̀mú gbogbo tó ti lójú pọ̀ lọ́wọ́ má jẹ̀mú gbogbo tó ti ta lọ́wọ́ má jẹ̀mú gbogbo tó ti lọ́jú pọ̀ lọ́wọ́ má jẹ̀mú gbogbo tó ti ta sọ fún ọlọ́run bẹ́ẹ̀ lọ́ọ́ má jẹ̀mú gbóhun tó ti lọ́jú pọ̀ lọ́ọ́ má jẹ̀mú gbóhun tó ti ta kókó olúwa tú lónìí sọ fún ọlọ́run lọ́ọ́ má jẹ̀mú tó gbóhun tó ti lọ́jú pọ̀ ní ọ̀rọ̀ mi gbóhun tó ti ta kókó ní ayé mi gbóhun tó ti lọ́jú pọ̀ ní iṣẹ́ mi gbóhun tó ta kókó ní ayé ọmọ mi sọ fún ọlọ́run kọ́ ọlọ́run kò tù nínú pé kí ọlọ́run kò tù gbogbo tó ti lọ́jú pọ̀ ibi tó ti lọ́jú pọ̀ ọ̀ràn dá sí ibi tó ta kókó lórí ọ̀rọ̀ ayé mi olúwa tú lónìí ẹ yanjú ẹ bàbá lóru èyí ni kẹ bá mi yanjú ẹ lóru èyí láàárọ̀ èyí ni kẹ yanjú ẹ lóru èyí ni ẹ bá mi ṣe gbogbo táyé ti lọ́jú pọ̀ gbogbo tó ta kókó ní ìkórìtà kò yé mi mọ́ yìí o ní ìkórìtà tí mi mọ́ bí n ṣe ṣe ìkórìtà ọ̀nà onímọ̀ gbégbà ìkórìtà ta ni máa fọ̀rọ̀ mi lọ ó yẹ ọ̀ràn dá sí i ẹ pé ọlọ́run ọ̀run kó dá sí ìkóríta yẹn ó yá ayé yín kó jáde mẹ́ ìpè mi kó jáde gbogbo alágbára tó sé mi mọ́ bẹ́ẹ̀ gbogbo alágbára tó tilẹ̀kùn mọ́ ọmọ bẹ́ẹ̀ torí pé òun ní jáde kúrò ní ìkóríta yẹn àtòhun àtàlágbára yẹn ẹ má ẹ sọ ohun yẹn dá sàn àti páyà àti ètè yẹn ẹ sọ dòfò ẹ bà mọ yẹn jẹ ẹ sọ mọ yẹn dòfò ẹ yí ìmọ̀ yẹn dànù gbogbo ìkórìtà tí àwọn èèyàn yìí dé ìkórìtà tí kò yé yín mọ́ ìkórìtà pé ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe ṣe ìkórìtà ọ̀nà olẹ́ gbégbá ìkórìtà kan tá ló máa fọ̀rọ̀ mi lọ ó yá ayé yín kó jáde ayé yín kó jáde ayé yín kó jáde ayé yín kó jáde inú ayé mo dúpẹ́ kó jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde nínú ayé gbémi sọlá ẹ jáde ẹ jáde ẹ jáde ní ìkórìtà yẹn jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ọmọ ni jáde lórúkọ Jésù jáde jáde jáde jáde jáde jáde. jáde, jáde, jáde jáde lórúkọ ìkórìtà yẹn jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ah thank you my daddy jésù olúwa ẹ pọ orúkọ jésù ẹ sọ fún ọlọ́run ọlọ́run gbogbo tó ń dá mi padà sẹ́yìn gbogbo tó ń dá àwọn ọmọ mi padà sẹ́yìn lóru èyí ni olúwa bá mi ṣẹ́gun ẹ̀ ẹnìkan gbàdúrà sọ fún ẹlẹ́dàá rẹ gbogbo tó máa ń dá mi padà sẹ́yìn ẹnìkan ẹlòmíràn gbé ìgbésẹ̀ ẹsẹ̀ kan ẹsẹ̀ kan ni yóò gbé o yóò fi mẹ́rin padà sẹ́yìn ẹ pé orúkọ Jésù níbi tẹ́ wà gbogbo ohun tó máa ń dá ayé mi padà sẹ́yìn gbogbo ohun tó máa ń dá ayé ọmọ mi padà sẹ́yìn níbi tẹ́ kéèyàn ti kọjá wọn ti ní kó ló tó lọ bẹ̀rẹ̀ ohun tó yẹ kó ti gbà tó yẹ kó ti parí pé o ti gbà nǹkan pa wọn ṣẹ̀ṣẹ̀ kó ti lọ mú wá ohun tó máa ń dá ẹni padà sẹ́yìn ọ̀run àgbáwọlẹ̀ ni ẹ bá ń gbà gbogbo tó ń dá ayé mi padà sẹ́yìn gbogbo tó ń dá ìrìn àjò mi padà sẹ́yìn gbogbo tó ń sọ mí di èrò ẹ̀yìn gbogbo tó ń sọ mí ibi tó ń tó ti ṣe àwọn tó ṣáájú rẹ dé tó ṣáájú wọn dé àwọn náà àwọn olóńjọ wa ń júwe ọ̀nà bí ni kẹ́ gbà àǹtí báyìí bẹ́ẹ̀ ṣe máa ṣírí àwọn tó jù lọ àwọn tó jẹ́ gbọ̀n fún àǹtí wa bọ̀dá wa o ẹ porúkọ Jésù gbogbo tó ń da ayé ẹni padà sẹ́yìn ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ní ẹ e kú ònà ayé mi ẹ kú ònà ọ̀nà mi ẹ kú lórí iṣẹ́ mi ẹ kú lórí ìdáwọ́lé mi gbogbo tó máa ń dá mi padà sẹ́yìn yẹn ní orúkọ jésù gbogbo tó máa ń sọ ìrìn àjò ayé ẹni dòfo ohun tó máa ń dá ayé ẹni padà sẹ́yìn àárọ̀ ẹnikẹ́ sọ fún ọrùn kó báwí àárọ̀ ẹnikẹ́ sọ fún ẹlẹ́dàá kó báwí báwí bàbá bàbá náà wí bàtí báyìí náà rí gbòàdúà lórúkọ jésù lọ́wọ́ ẹ sọ fún ọlọ́run ẹnìkan gbàdúà nínú bíbélì tí wọ́n bá fi eérú bu ara nǹkan kan jà wọ́n náà tó bá ti dérú sórí nǹkan kan jà wọ́n náà ẹnìkan mò ń gbà ẹnìkan ni mo fẹ́ kọ́lọ́run kó gbogbo eérú gbogbo eérú táyé dà sí ọ lára gbogbo eérú lára ẹni ọlọ́run gbọ́n dànù gbogbo tó ń jà mí ọlọ́run jọ sọ́ di òfo lónìí gbogbo eru lára ẹni ẹ tán de eru sára rẹ̀ ẹ nǹkan kan ṣe nù ẹ porúkọ Jésù gbogbo tó ń jà mí tó ń jà ọ̀nà mi ohun tó ń jà ilé mi oh thank you my daddy ẹ sọ di òpin lónìí gbogbo tó ń jà mí tó ń jà ayé mi gbogbo tó ń jà ọ̀nà mi ẹ bèrè fún òpin fún ẹ bèrè fún òpin fún ẹ bèrè fún òpin fún ẹ bèrè fún òpin fún ohun tó ń jà yín yẹn gbogbo ohun tó máa ń ja yí ẹ ni tí ò jẹ́ kí yẹn ṣe ohun kankan lásìkò gbogbo ohun tó ń ja yí ẹ ni tí ò jẹ́ kí yẹn ní nǹkan tó yẹ kó ní gbogbo ohun tó ń ja yí ẹni tó fẹ́ da lé ẹni rú tó fẹ́ da ọ̀nà ẹni rú èyí tó fẹ́ sọ ayé ẹni sí kolobo gbogbo ohun tó ń ja yí ẹni èyí tí ò jẹ́ kí òwú ẹni tàn ohun tó ń ja yí ẹni tí ò jẹ́ kí ayé ẹni dìde ńlẹ̀ ó yá ó yá lóru èní ni kò ṣẹ́gun ẹ̀ láàárọ̀ ẹ̀ ní ọ̀run kò gbé mi ó yẹ sọ fún ẹni tó pọ̀ ní pátágbára yìí gbogbo tó ń ja ayé ẹni kò ṣẹ́ o ogun tó ń ja ọ̀nà ẹni kò ṣẹ́ o ogun tó ń ja ayé ẹni kò ṣẹ́ ogun tó ń ja ọ̀nà ẹni kò ṣẹ́ ogun tó ń dùn ẹni tó ń dènà ayé ẹni kò ṣẹ́ ogun tó ń dènà ilé ẹni kò ṣẹ́ ogun tó jẹ́ kéèyàn jẹun tó yẹ kó jẹ ogun tó jẹ́ kéèyàn ṣe tó yẹ kó ṣe ohun tí ò jẹ́ kéèyàn ní oúnjẹ kó ní lásìkò tí ò jẹ́ kéèyàn wà níbi tí ó yẹ kéèyàn wà tí ò jẹ́ kéèyàn ní ohun tí ó yẹ kéèyàn ní tí ò jẹ́ kéèyàn da ohun tí ó yẹ kéèyàn da ogun tó fẹ́ gba aṣọ lára ẹni ogun tó fẹ́ já ayé ẹni wòwò ogun tó fẹ́ kéèyàn jẹun tí yẹn ṣiṣẹ́ fún ogun tó fẹ́ kéèyàn kú lọ àìtọ́jọ́ ogun àìsàn yìí gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwawo ẹnìkan gbàdúrà sọ fún ọlọ́run níbikíbi tí wọ́n ti parí iṣẹ́ ayé mi wọ́n ní iṣẹ́ rẹ̀ ti parí kò lè ṣe mọ́ láéláé àwọn iṣẹ́ kan wà ọ̀tá máa ń parí ẹ̀ ní ọlọ́run nìkan lè tú ṣe tán porí ẹ̀ tán jorí ẹ̀ omi tàbí ẹ̀ tán kan ògo rẹ̀ mọ́lẹ̀ tàbí ẹ̀ tán ẹ ni báwo lẹni ẹ ṣe fẹ́ ṣe ṣe ń tán ju ògo rẹ̀ sínú omi báwo ló ṣe fẹ́ mu ẹ̀ ń tán rí ayé ẹ̀ mọ́lẹ̀ gbogbo àṣe gbogbo ìṣe parí iṣẹ́ òkùnkùn lórí mi lónìí ìkẹ́ ẹ lè bá mi kẹ́ ẹ bá bàjẹ́ ni mo fi fọ̀rọ̀ yìí lọ kó lè di asán ni mo ṣe képe ọ gbogbo ohun tí ọ̀tá ti parí tọ́ni kò sí ọ̀nà mọ́ gbogbo tó ń sọ pé mi lè ohun tó ní mi lè ṣe má láyé mi ó ní olúwa àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó ń wí nípa tèmi pé ó ní pé kò sí ìrànlọ́wọ́ fún un ohun tó wà sọ ni pé kò lè ṣe má pé níbo ni ẹ gbàgbé ẹ ó ní ọ̀pọ̀lọpọ̀ ló ń wí nípa tèmi pé ìrànlọ́wọ́ ìbùnú lọ́dọ̀ ọlọ́run gangan kò lè rí nǹkan kan tọ́kílẹ̀ lọ́ọ́ yìnyín tíyàn bá lè wò pé lọ́dọ̀ ọlọ́run kò lè rí nǹkan kan mélòó kí lèèyàn á fẹ́ ṣe fún ọ ìgbà tó yà ayé bá wù ẹni ṣoṣoṣo pé à ọlọ́run gangan ò lè ràn lọ́wọ́ ibi táwọn bá yí yìí ẹ porúkọ jésù ibi tán bá yí èmi dé o bó ti parí inú ayé mi mo bí táwọn pé àà kò sí bí mo ṣe lè ṣe ẹ gbọ̀nà ẹ yanjú ẹ gbọ̀nà ara ẹ ẹ gbọ̀nà ẹ bá mi gbogbo iṣẹ́ yẹn gbogbo tó sọ pé kò lè ṣe ṣe fún ọ ó ní jẹ ohun kan alẹ oúnjẹ orin kan á jáde láti násàrẹ́tì jésù má jáde ńbẹ gbogbo ohun tó ti ọpọ́n ti ṣe inú ọ̀nà mi gbogbo tó ti ṣe inú ayé mi wọn tó ti ṣe inú ayé ọmọ mi tó ti ṣe inú ilé mi tó ti ṣe inú ilé mi gbogbo ohun tó tàtọ́ pé àwọn ti parí pé mi ì lè rí ṣe mọ́ ohun tó pé ẹgbàgbé kò lè lọ́kọ ọmọ ẹ̀ níbo ọmọ kẹ kò níbo ló ti fẹ́ bí ẹgbàgbé ẹ̀ ìwé ìgbélùkẹ́ ó kọ̀ ṣeré lọ ni ó lọ wòran bẹ̀ ni o bó ṣe lọ ni yóò ṣe padà wá gbogbo tó ń tọ́ táwọn ti parí ọ̀run òdì ni mo fi bá ọ sọ̀rọ̀ rí ẹ yanjú ẹ ẹ bà gbogbo iṣẹ́ òkùnkùn yẹn jẹ́ gbogbo tó ti parí inú ayé mi gbogbo tó ti parí inú ayé ọmọ rẹ gbogbo agbá tó ní kò ní jẹun ọmọ yẹn gbogbo agbá tó ní kò ọmọ yẹn ò ní ọmọ yẹn gbẹjọ ó yà iṣẹ́ yẹn sọ di asán ẹ gbà mí lọ́wọ́ iṣẹ́ òkùnkùn yẹn gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ pọ orúkọ jésù ẹnìkan gbàdúrà àdúrà rẹ rí ẹnìkan ni olúwa látòní lọ jẹ́ kí n máa rí ohun tí mo ṣiṣẹ́ fún ẹnìkan nìyẹn o àdúrà ẹ nìyẹn o àdúrà yín nìyẹn olúwa jẹ́ kí n máa rí ohun tí mo ṣiṣẹ́ fún èwo ni kéèyàn máa ṣiṣẹ́ ní ìparí ẹ̀ kò sí nǹkan kan téèyàn lè tọ́ka sí. Si ọjọ́ pípẹ́ lèèyàn ti ń ṣe ọjọ́ pípẹ́ lèèyàn ti ń bá bọ̀ ṣùgbọ́n nǹkan kan èèyàn ti lè tọ́ka sí mọ́tò kò ní ilẹ̀ gángan èèyàn ní ilẹ̀ eléyàn kò rí kọ́ ẹ sọ fún ọlọ́run ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí ohun tí mo ṣiṣẹ́ fún ojú fẹ́ jí láàárọ̀ láti gbé báàgì máa tún máa lọ ògbúra ayé rẹ̀ gbọ́dọ̀ máa mú òfò yẹn mọ́ ọlọ́run Ísírẹ́lì jẹ́ kí n rí ohun tí mo ṣiṣẹ́ fún lórí ọmọ o ohun tó jìyà fún lórí àwọn ọmọ yẹn èyí tó fi tọ́ wọn pé kán lè jí èèyàn táyé ò fẹ́ kán jẹ́ èèyàn fún ọ ó fẹ́ káwọn ọmọ yẹn kán kankan ó ó ó ó ó kán kú ònú ìyá kán lè fà ọ́ jáde ibi tí wọ́n wà láyé àtọmọ àtiwọ́ ayé ò tiẹ̀ fẹ́ kẹ́ wá jáde mi kankan ó yá ó yá ó yá ó yá sọ fún ọlọ́run láàárọ̀ yìí ohun tí mo ṣiṣẹ́ fún lówùrọ̀ àjọ ayé mi ohun tí mo ṣiṣẹ́ fún èyí tí mo ti ń ṣiṣẹ́ fún ti ọjọ́ alẹ́ mi ẹni máa ń sọ̀rọ̀ májò bàjẹ́ ohun tí mo rìnrìn àjò lórí ẹ̀ fún ohun tó fi rìnrìn àjò yẹn pé ṣé kò lè da ni gbogbo alágbára tó ní kó má da ṣe bó rìnrìn àjò pé kó lè rógò lò ní gbogbo ipá ní kó má rógò yẹn lò ẹ o ṣe bó rìnrìn àjò kí ògo lè jáde ni o gbaṣẹ́ kíṣẹ́ yẹn lè san rere fún rere ni ó yẹ pé Jésù mi tẹ̀ wá gbogbo ohun tí mo ṣiṣẹ́ fún tí mi rí nǹkan kan gbà mí ẹ jẹ́ iṣẹ́ mi jọ ẹ jẹ́ ńlá kò láyé yìí kó ya gbogbo agbára gbogbo tí ń fẹsẹ̀ ta ohun rere dànù mọ́ ọ lọ́wọ́ gbogbo ẹni tó ń fẹsẹ̀ yí rere dànù ètí fi ń yí ògo dànù tó fi ń yí ògo dànù ẹ sọ pé kọ́ ọlọ́run kó sọ di asán láàárọ̀ yìí kó di asán kó di asán mi gbọ́dọ̀ jìyà mọ́ mi gbọ́dọ̀ ṣàṣetì mọ́ mi gbọ́dọ̀ má ń bọ́ mọ́ ẹ sọ fún bẹ́ẹ̀ o gbọ́dọ̀ jìyà mọ́ o gbọ́dọ̀ ṣàṣetì mọ́ o gbọ́dọ̀ mọ́ àmúbọ́ mọ́ ẹ pé jésù láàárọ̀ yìí mi ì gbúdọ̀ jìyà mọ́ mi ì gbúdọ̀ ṣàṣetì mọ́ mi ì gbúdọ̀ mú àmúbọ́ mọ́ ẹ pé dáadáa mi ì gbúdọ̀ jìyà mọ́ mi ì gbúdọ̀ jìyà mọ́ mi ì gbúdọ̀ mọ́fo mọ́ mi ì gbúdọ̀ mú àmúbọ́ àmúbọ́ yẹn kó dohun ìgbàgbé àṣetì yẹn kó dohun ìgbàgbé ẹ̀gàn yẹn kó dohun ohun tó ń ṣẹlẹ̀ ní kó sọ o mọ̀ wà rẹ pamọ́ ẹni tí yẹn lè sọ fún náà nù ọ̀rọ̀ ṣe fi pamọ́ níwájú rẹ̀ kò ṣeé bò ó ẹ sọ fún kó gbọ́ ó yá mi gbọ́dọ̀ jí àmá ó yá gbogbo tó ń bẹnu ayé mi tó ń ṣe tiẹ̀ mi gbọ́dọ̀ mọ̀ òṣì mọ́ ẹ̀gàn ò gbọ́dọ̀ jẹ́ tèmi mọ́ ẹ jẹ́ ńlá kọjọ ohun rere ẹ jẹ́ ńlá kọjọ ohun rere ó yá sọ fún ọlọ́run ẹ jẹ́ ńlá kọjọ ohun rere ẹ jẹ́ ńlá kọjọ ohun rere ẹ jẹ́ ńlá kọjọ ohun rere bàbá tún jẹ́ kó lá kọjọ ohun rere bàbá tún jẹ́ kó lá kọjọ ohun rere làkúrabà sùdálàmàkàtà le púròǹdò tòkòtẹ Rónkẹ́ kẹ́ lákòjọ rere ní orúkọ Jésù màtáyà dàmàkàtò níyì ni lákòjọ rere ẹ lákòjọ la ó yá ó yá gbogbo ẹ̀ tí mẹ́nu àdúrà ẹ lákòjọ rere ní orúkọ Jésù ẹ jẹ́ kí n lákòjọ rere àkójọ rere kí n ní àkójọ rere kí n ní àkójọ rere káyé mi ní ayé ọmọ mi ní eléyìí mi kó lákọjọ rere ó yẹ sọ fún ẹni tó dá yín lónìí lóru èní ni ó gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ẹnìkan gbàdúrà sọ fún Ọlọ́run ohunkóhun tó bá rì mọ́lẹ̀ ohun tó bá wà nù ilẹ̀ tí ayé gbé sunu lẹ̀ nítorí tèmi ọ̀run kó gbé jáde ńbẹ̀ lónìí àwọn ọ̀tá wọn ní iṣẹ́ kíṣẹ́ lọ́wọ́ kò tiẹ̀ yé mi bó gbà mí máa wò ah, bá máa la ṣe kán lọ mú ilé wa kán mú ilé wa kán mú ilé wa kán mú ilé wa wọ́n á dẹ̀ jó papọ̀ téèyàn ò bá kí sára yóò dáhùn o gan sọ fún yàn pé kò ságbára ọlọ́run ò sọ fún wọn pé kò sí agbára òkùnkùn ó sọ ó pé agbára òkùnkùn wà ó kàn ní pé kò ní borí ayé rẹ ni ẹ pé jésù bìtẹ̀ wá sẹ́ ohun tí wọ́n ti gbé sínú ilẹ̀ tán gbé sínú ilẹ̀ nítorí tèmi ohun tó ń rì mọ́lẹ̀ nítorí tèmi ibi tó ní kó gbà kọjá ibi tó ní pé bó ṣe wà bẹ́ẹ̀ tó ṣe rí kíní mọ́lẹ̀ ayé ò ní rí ọ gbogbo ẹni tó pé kó wà láyìí kó dàbí òkú mò ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ gbogbo táyé ohun táyé gbé sínú ọlẹ̀ tó ní pé wọ́n ní rí ìwọ kó tiẹ̀ dó síwájú lórí ayé ayé olórí ọgá orí ọ gbogbo ohun tó gbé sínú ọlẹ̀ táyé ò fi rí mi gbogbo ohun tí ayé gbé sínú ilẹ̀ nítorí mi nítorí ọlọ́run gbé jáde lóru ìní ń bá mi mú kéèyàn àkọ́wọ́n kọjá lọ síbẹ̀ ẹ̀rángẹ́lì ọ̀run kó kọjá lọ síbẹ̀ kó lọ rìn ẹnìkan ohun tọkàn mọ́ tọkàn mọ́gi ló ní ọlọ́run fà jáde fún lórí láyé ẹ̀ sì dáa lórí òkè ńgbà kan mo sọ fún yín rí náà rí èrè méjì èrè méjì yẹn wọ́n bá kọ ẹ̀yìn ẹ̀ síra wọn wọ́n dè é lórí òkè ni o lórí òkè ọlọ́run sàmújẹ́ kan rí kíní yẹn rí akẹ́tọ̀ ẹ̀yìn èrè méjì èrè méjì náà gbẹ́ wọ́n kọ ẹ̀yìn wọn síra wọn wá dè papọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ka ayé ẹ̀ mọ́gi ibi tán ka ayé ẹ̀ mọ́gi ẹlòmíì ibi tí ọ̀nà gbà kọjá lọ́n ṣe nǹkan bẹ̀ nǹkan bàjẹ́ ẹ wo ohun tó wá rí nítorí tiwọ́ mọ́lẹ̀ náà Oya, yá ọlọ́run rángẹ́lì rẹ̀ rángẹ́lì rẹ̀ kó lọ síbi tó bá rì sí gbogbo tán gbogbo tán rì mọ́nú bojì àti tán rì mọ́ tó wọnú lẹ̀ lọ́n torí tèmi tí ò tí ò gbè mí tó ń jà mí lógun tó ń jà mí lógun ọlọ́run jọ̀ọ́ bá mi gbé jáde pẹ̀lú agbára ńlá o mọ ibi tó ti wá o o mọ tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo tán rì mọ́lẹ̀ nítorí ayé mi èyí tó fẹ́ kí n fi dẹni ìgbàgbé èyí tó ní pé kí n kẹ́ pé wọ́n ní rí mi ní orúkọ Jésù gbogbo tó ń rì mọ́lẹ̀ nítorí ayé yín láàárọ̀ yìí lóru ìní mo gbàdá Ọlọ́run gbé jáde gbogbo tó bá ti rì mọ́nú ayé àwọn nílẹ̀ nítorí tiwọn ohun tó wọnú lẹ̀ lọ pé kó jà ọ́ ohun tó wọnú lẹ̀ pé kó bá mi jà ohun tó wọnú lẹ̀ lórúkọ Jésù kó kó bá mi jà ohun tó wọnú lọ́tọ́ káyé ní kó máa bẹ̀ jà ohun tó wà nù lẹ̀ táyé ni kó máa kó máa kó máa fara ní ọ́ ohun tó wà nù lẹ̀ tí ayé gbé sínú ilẹ̀ ohun tó ń rì sínú ilẹ̀ tán níbi kó máa jà mí lógun níbikíbi tán bá gbé sí sọ fún ọlọ́run kó gbé jáde níbikíbi tán bá rí kí nìyẹn mọ́ iná ọlọ́run kó gbé jáde jẹ́ kéèyàn kó rìn lọ síbẹ̀ kó lọ tu olúwa èèyàn lọ síbẹ̀ kó wu aláwárí jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ ó yá ó yá ó yá sọ fún ìṣẹ̀lẹ̀ ńlá lára kó ṣẹlẹ̀ lóru èní kó rìn lọ síbẹ̀ ọba ò lè sùn ọba ò lè sùn torí ẹni tán tì mọ́nú túbú ìwọ náà jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ olúwa jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ ibi tán ti parí iṣẹ́ ayé mi sí bí òun tán ti fẹ́ sínú afẹ́fẹ́ fún torí tèmi òun náà ti rì mọ́lẹ̀ nítorí ọmọ mi òun náà ti rì mọ́ lórí bísínẹ́sì mi òun náà ti rì mọ́ lórí ọ̀nà mi gbogbo Ah, ó yá mú àwọn èèyàn lọ síbẹ̀ darí èèyàn lọ́bẹ̀ kó bá mi gbé jáde kó bẹ̀ jẹ́ kán ro oko débẹ̀ jẹ́ kán wo igi náà sọ fún ọlọ́run kán wo igi náà jẹ́ kán wo igi náà igi náà kò wó jẹ́ kán ro oko débẹ̀ jẹ́ kéèyàn rìn débẹ̀ bá mi darí èèyàn lọ síbẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ tí wọ́n á fi rí kíní bá mi gbé jáde kó kò nù lẹ̀ torí tèmi gbogbo iṣẹ́ òkùnkùn bàjẹ́ ọlọ́run kó darí èèyàn gbogbo tó máa rì mọ́lẹ̀ nítorí ẹ tí òjò gbé ọ́ tọ́ni kílẹ̀ bá ọjà pé kó má ṣe lórí ilẹ̀ pé kó má rí ọ ó yẹ ọ̀run rán àwọn èèyàn rán áńgẹ́lì rẹ kó lọ kó lọ wá gbọ́ àdúrà lórúkọ Jésù olúwa sọ fún ọlọ́run olúwa sọ mí dènìyàn má jẹ́ ń dèrò ẹ̀yìn mú mi ṣe ohun tí ayé ń ṣe fún rere mú èmi náà gbé ohun tí ayé ń ṣe fún rere ayé ń kọ́lé ayé ní mọ́tò ayé ń lọ́kọ ayé ń bímọ gbogbo oríire yẹn láyé ń ṣe gbogbo agbára tó ní pé kó kó kó kó mọ̀ rí tiẹ̀ ṣe ń bẹ̀ ọlọ́run mú mi ṣe ohun tí ayé ń ṣe mi sọ pé ìfẹ́ ayé o ohun tí ayé ń ṣe fún oríire ẹlòmíì bò láàárọ̀ yìí báyìí nìsín ẹlòmíì yóò ṣílé láàárọ̀ yìí ìwọ náà fẹ́ kọ́lé ẹlòmíì àti ṣe tiẹ̀ ẹlòmíì yóò sọ ọmọ lórúkọ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ìwọ sì ń wá ọmọ kọ́lọ́run fún wọn náà ṣe orí ọ̀fẹ́ tó dájú fáwọn tó ṣe yẹn kó orí ọ̀fẹ́ yẹn kó dájú fún ẹ orí ọ̀fẹ́ tó wá tó wá eré yẹn jáde nú ayé wọn orí ọ̀fẹ́ yẹn wá re tèmi náà jáde fún mi lórílẹ̀‐èdè yẹn jẹ́ kí èmi náà fi rìnrìn àjò ayọ̀ ẹ mú mi rìnrìn àjò ìyá nínú ọdún yìí ẹ jẹ́ kí ọ̀rọ̀ tèmi náà kó já sọpẹ́ ẹ jẹ́ kí àdúrà mi gbà lórí ohun tí mò ń bẹ̀bẹ̀ fún ẹnu mi jí èmi nù gbogbo ẹ sẹkún mi dẹ̀rín ẹ sọ́dàdúrà mi tẹ wà fèrèsé ọ̀run kò ṣí sílẹ̀ fèrèsé ọ̀run kò ṣílẹ̀ lórí ọmọ fèrèsé ọ̀run kò ṣílẹ̀ lórí ìrìn àjò yín gbogbo ẹ pè láàárọ̀ yìí ó yá ó yá ó yá ó dẹ ká dùn àyẹ̀kọ́ nítumọ̀ ẹ gbọ́dọ̀ gbàgbàdo àdúrà mọ́ ẹ gbọ́dọ̀ wà lásán mọ́ kò gbọ́dọ̀ já sásán ẹ̀bẹ̀ lọ́sàn-án lóru láàárọ̀ kò gbọ́dọ̀ já sásán ẹ̀bẹ̀ mi lóru láàárọ̀ ẹ̀bẹ̀ láàárọ̀ lóru ó yà kó gbọdọ̀ jà sásán ẹ fún ayé mi náà ní ìtumọ̀ ẹ fún iṣẹ́ mi náà ní ìtumọ̀ ẹ fún ìrìn àjò mi ní ìtumọ̀ gbọ́ àdúrà lórúkọ Jésù olúwa wa ẹ lórúkọ Jésù àtúnṣe àdúrà ẹlẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí ayé mi náà ní ìtumọ̀ ẹ sọ fún ẹ jẹ́ kí ilé ọkọ mi náà nítumọ̀ fún mi òǹtayé bá ti bẹ̀ kí ló ń ṣe ń bẹ̀ yẹn ṣó egbò waste kò nítumọ̀ sí wọn ju kò nítumọ̀ ni o ìjọ ti bá ọ̀rẹ́ ọjọ́ bá àǹtí ẹ sọ̀rọ̀ náà ẹ kò tí ì nítumọ̀ ṣe ju wọn kí ló fẹ́ẹ́ bá ọ sọ̀rọ̀ fún ìgbà yẹn kò nítumọ̀ kí ni àwọn dáàdì yẹn ṣe báyẹn kò tí ì nítumọ̀ ni o dáàdì rẹ̀ ń jí jáde ó ń lọ ó ń wọlé ó ń jáde o kí ló wá ń ṣe lórílẹ̀‐èdè yẹn náà kí ló ń ṣe ń bẹ̀ kí ló ń ṣe ń kọ́ńtìrì yẹn torí kò nítumọ̀ ni o wọ́n tó bá wá ti nítumọ̀ ayé ò ní bèrè pé kí ló ń ṣe ń bẹ̀ kí ló wá ń ilé ọkọ yẹn náà kí ló ń ṣe pẹ̀lú màá kí ló ṣe ṣọ́ọ̀ṣì ń fẹ́ra wọn ni kò ní túmọ̀ ní wọn rí nǹkan kan bẹ́ẹ̀ tó bá ní túmọ̀ wọn ní bèrè bẹ́ẹ̀ tó yìí ìrìn àjò rẹ bá ní túmọ̀ wọn ní sọ bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn ọmọ wúmà yẹn ń kọ́ ṣé àwọn wúmà yẹn lọ́mọ ó kúkú ní kò ní túmọ̀ sí wọn ní opó lọ́mọ ó yá ọlọ́run ẹ̀yin ogun ọ̀run fún ayé mi ní ìtumọ̀ ẹ fún ìrìn àjò mi ní ìtumọ̀ kó gbè ẹ má jẹun wá ayé asán yìí ẹ má jẹ́ ń wáyé lásán ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí ayé tèmi náà kó ní ipa ẹ jẹ́ kí ìrìn àjò tí mo rìn láyé kó ní ìtumọ̀ ẹ má jẹ́ ayé mi ṣìrìn ẹ má jòrí mi bú ẹ má jẹ́ tèmi gbé ọ̀run ẹ gbà mí ó yá ó yá màmá ń bolo wà sẹ́ kò gbúdọ̀ gbé ọjọ́ ògbúdọ̀ tún lọ mọ́ ọ lọ́wọ́ ayé ògbúdọ̀ tún jíire rẹ gbé mọ́ ọ ọdún yìí ògbúdọ̀ tún sọnù ó yẹ gba tèmi fún mi kójú má bàa tì mí mo ṣàfọ̀rọ̀ mi lọ káyé má bàa béèrè pé wọ́n dà mo képe ọ́ mo ṣàtọ̀ wá mo ṣàgbọ́rọ̀ ayé ọmọ mi tọ̀ wá pé kó bá mi dá sí pé kó dá sí pé kó dá sí pé kó dá sí kó bá ń dá sáyé kún bí pé kó dá sí ọ̀nà mi gbogbo ẹ pé Jésù dáadáa kó dá sí kó gbẹ jáde mi tí ayé gbèsè kó mú ògo jáde mi tí ayé rì máa kó o rí nǹkan táyé gbélé kó o rí ògo tọ́lọ́run fún ọ kó o rí lò ẹ sọ fún ọlọ́run ó yẹ kí n rógo mi lò ẹ jẹ́ kí n rógo mi lò twenty twenty one kò gbè mí twenty twenty one kò san mí mi gbúdọ̀ mọ́ àbúbọ́ mi gbúdọ̀ láṣetì inú rẹ̀ mọ́ ó yá màmá bolówó àṣẹ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwàwẹ orúkọ jésù òṣùṣù ọwọ̀ tí ayé fi ń gbá ayé ayé mi dànù òṣùṣù ọwọ̀ tí ayé fi ń gbá eré ayé mi dànù ibikíbi tó bá fi sí ọlọ́run finá sí lónìí gbogbo irinṣẹ́ alágbára gbogbo irinṣẹ́ alágbára lórí mi gbogbo irinṣẹ́ rẹ̀ ẹlòmíì tó bá fi nǹkan tó bá fi nǹkan sọ̀rọ̀ sọ ẹlòmíì báyìí tó bá sọ̀rọ̀ báyìí nǹkan tí yóò bá sá nǹkan ṣẹlẹ̀ nù bẹ́ẹ̀ ni mo sọ fún ọ gbogbo irinṣẹ́ alágbára gbogbo irinṣẹ́ alágbára lórí mi ọ̀run kò sọ di asán every weapons of the strong man gbogbo irinṣẹ́ alágbára lórí èmi lónìí gbogbo irinṣẹ́ rẹ̀ gbogbo irinṣẹ́ rẹ̀ ibi ọlọ́run ọlọ́run sọ pé ó ní kò sí ohun ìjà olóró kan tàbí ohun ìjà tí kò bá wà bíbélì ò lè sọ pé kò sí bíbélì sọ pé ó wà ní ó ní kò sí ohun ìjà olóró kan èyí tí a ó ṣe sí èyí tí ó ràn mí ó yá pe Jésù rán Ọlọ́run létí sọ fún ẹlẹ́dàá rẹ gbogbo irinṣẹ́ alágbára tẹ́pẹ́ àìsàn ni àmọ́ gbogbo irinṣẹ́ wọn gbogbo irinṣẹ́ alágbára lórí mi lónìí ó yá di asán ó yá ó yá ó yá ó yá ó yẹ sọ fún Ọlọ́run gbogbo irinṣẹ́ alágbára di asán nírìn àjò mi gbogbo gbogbo ọ̀nà tí ọ̀tá gbogbo irinṣẹ́ gbogbo irinṣẹ́ àṣetìyẹn ni àmúbọ́ ni pé kóyún yẹn má dúró kóyún yẹn má dúró kóyún yẹn má dúró sí ẹ lára gbogbo tó máa ń jóyún jẹ ẹ gbogbo oníṣẹ́ alágbára nìyẹn ó yá ó yá ó yá ó yá kán kówó fún ọ kó má mọ̀ bí tó kówó sí kówó rá pápátá ó yá ó yá kó má rí nǹkan tó fowó ṣe níbo ló wà ẹ sọ fún láàárọ̀ yìí gbogbo oníṣẹ́ alágbára ohun tó máa ń mú ẹsẹ̀ ẹni gbóná ẹsẹ̀ ẹsẹ̀ yẹn máa bẹ̀ sí gbóná mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ ẹsẹ̀ yẹn kò mí sọ pé inú ẹ̀mí o physically ẹsẹ̀ yẹn máa gbóná máa gbóná ẹ máa rí ẹsẹ̀ yẹn máa gbóná mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ ẹsẹ̀ yẹn máa gbóná ẹsẹ̀ ó máa gbóná gbogbo oníṣẹ́ lágbára kó di asán ó yá kó di asán kó di asán kó di asán àtọ̀tún àtòsí ẹsẹ̀ yàtà yàyà bàbò olúwa dáwọ́lé gbogbo oníṣẹ́ alágbára lóru ènìkẹ́sọ́ di asán gbogbo irinṣẹ́ agbára tí ò fẹ́ kí n ní ìkójọ gbogbo irinṣẹ́ wọn gbogbo irinṣẹ́ wọn gbogbo irinṣẹ́ alágbára nú ayé rẹ lónìí gbogbo irinṣẹ́ wọn weapons of the strong man gbogbo tó ń lò láti darí irú tó fi ń jíire gbé gbogbo irinṣẹ́ alágbára lóru ẹ̀ ní ẹ̀ má sọ de asán ó yá ó yá màmá níbo lẹ wà ó yá ó yá ó àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ orúkọ jésù olúwa mú mi wọnú àbí àbò ńlá rẹ lọ ibi àbò ṣe odi fún mi ṣe asà fún mi ẹnìkan gbàdúrà yẹn olúwa ṣe odi àti asà fún mi ẹ mo sáwà ọ ó yá kọ́va mi sọ fún ọlọ́run ọlọ́run mo sáwà kọ́va mi ṣe odi fún mi ṣe asà fún mi mo sáwà ṣe odi fún mi ṣe asà fún mi ẹnìkan gbàdúrà ipa yìí ò ní ká ọ ipa yìí ò ní ẹ̀jẹ̀ jésù kò yí ọ ká ẹ sọ fún un pé kó ṣe odi fún yín kó ṣe àṣà fún yín ẹ bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí pé olúwa ṣe odi fún mi kó o sì ṣe àṣà fún mi mo sáwá mo sáwá ni mo ṣe odi fún mi ṣe àṣà fún mi mo sáwá láàárọ̀ yìí ni ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run pé kó jẹ́ odi àtàṣà yẹn o ṣe odi ńlá fún mi ṣe àṣà fún mi má jòjú tì mí má jàyé yọ̀ mí má jòjú tì mí má jàyé yọ̀ mí ṣe odi fún mi kó ṣe àṣà fún mi ẹnìkan mo rí orúkọ yín mi pé mo ṣe rí orúkọ yẹn bí òkìkí ni kò kú mo ṣe wo ojú kan yẹn lẹ́ẹ̀kan ojú mi ò kúrò ńbẹ̀ ó ṣe ń padà wá agbá ọlọ́run kó bà lẹ́yìn o mi sọ pé wọ́n fi hàn mí o mo wò ó ni o mo wò ó mo rorúkọ yẹn mo sọ pé tí n bá ń wo tí n bá ń wo list èèyàn ńgbà mi mo máa ń rí nǹkan mi so tí ojú mi ò bá kúrò mbẹ ẹ̀mí kí wọ́n sọ fún mi o mo wò ó <laughs> <laughs> bẹ́ẹ̀ ni ẹ̀sùn kì í ṣàlàyé dáadáa ṣùgbọ́n mo ṣe rí orúkọ yẹn ojú mi ò kúrò mbẹ kọ́lọ́n kó gbàdúrà fún yín agbá ọlọ́run kó bà ìmísí ọlọ́run kó bàlẹ́ ọ̀nà ẹni yìí ìrànlọ́wọ́ kó dé oore ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ oore ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ oore ọ̀fẹ́ kó dájú àánú kó tọ ẹni ìwà ọwọ́ agbára kó gbórí ẹni ìsókè ẹ gba ìmísí ọlọ́run gbogbo ìrìn àjò ọ̀tá lórí ayé ẹni gbogbo ọ̀nà tí ọ̀tá mú ayé ẹni gbà ẹnìkan ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run gbogbo ọ̀tá gbogbo ọ̀nà tí ọ̀tá mú mi gbà olúwa dárí mi padà ẹlòmí ọ̀tá mú ẹ ó ń gbà bíi ìtìjú ló fẹ́ kó jásí fún o yẹ pé kó yẹ pé ó fẹ́ kó jásí bí ògo gbogbo ọ̀nà tí ọ̀tá fẹ́ mú ayé ọmọ mi gbà pé kó wọlé ọkọ kan lè jáde kíákíá pé kó má rí ibùgbé gbogbo ọ̀nà tí ọ̀tá fẹ́ mú ayé mi gbà olúwa darí mi padà ẹ tó ọ̀nà ayé mi ṣe fún mi ẹ tó ọ̀nà àrin àjò mi ṣe fún mi ohun ẹkún ò gbúdọ̀ dúnú lé mi <laughs> níbo ló wà ó yá yá yá kò gbúdọ̀ dún gbàdúrà gbàdúrà gbàdúrà ohun ẹkún ò gbúdọ̀ dúnú lé mi mi ì gbúdọ̀ gbọ́ kò gbúdọ̀ ṣẹlẹ̀ ó yá ó yá níbo ló wà màmá gbàdúrà fọmọ yẹn ohun ẹkún ò gbúdọ̀ dún lé mi lórí ọmọ mi gbogbo lórí mi gangan ohun ẹkún ò gbúdọ̀ dún ìwọ náà gbàdúrà fún ara rẹ ohun ẹkún kò gbúdọ̀ dún kò gbúdọ̀ dún ohun ẹkún kò gbúdọ̀ dúnnú ilé mi lórí èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí wọn gbúdọ̀ gbọ́ lórí ọmọ tó fún mi lórí ọkọ ohun ẹkún gbúdọ̀ dùn ẹ yí ètè ìdáná ẹ sàbá ìdásán ẹ bàmà ìjẹ alágbà tó lóun fẹ́ gbé dìde alágbà ń béèrè fún alágbà ń sáré rẹ̀ ká ó yá kó tẹrí gbé ẹlẹ́rù ni ṣùgbọ́n pé tó bá gbẹrù ló gbẹrù yẹn ló dẹrù rẹ̀ ó yẹ alágbà tí ń sáré ẹ̀wọ̀n kún fún ọ alágbà tí ń sáré ẹ̀wọ̀n ó kún fún ayé ọmọ rẹ̀ ó ní ẹni tó gbẹ́ kòtò ni ó jì sínú kòtò rẹ̀ alágbára yẹn kó jì sínú kòtò yẹn o alágbára kó gbẹrù ẹ o ìkàtàyàbá kó sòdóyà nùmọ̀ ó ń dalí máa kó ń tẹ̀lé a kètò lima dó gàdá ohun ẹkún ò gbọdọ̀ dún lé ẹ wọn gbọdọ̀ gbọ́ kólúwa kó sọ́dẹ̀ wọ̀ kólúwa kó sọ́dà sàn olúwa kó yí dànù lórí ọkọ rẹ wọn gbọ́dọ̀ gbọ́ lórí rẹ wọn gbọ́dọ̀ gbọ́ ní orúkọ jésù ní ọ̀nà rẹ gbogbo wọn gbọ́dọ̀ gbọ́ ní orúkọ jésù nínú ilé rẹ wọn gbọ́dọ̀ gbọ́ ohun ẹkún wọn gbọ́dọ̀ gbọ́ gbọ́ àdúrà jésù kristi olúwa wẹ jésù ẹnìkan mo ní kó olúwa kó alábàárò sí ọ alábàárò ayé ẹni pé kí ọlọ́run kó ràn sí ọ ẹni tí ran ayé ẹni lọ́wọ́ tó máa gbẹrù tó máa gbẹrù ẹ tó máa gbé ọ̀run kó ràn jáde wá iṣẹ́ yẹn kó gba ọ̀tún ẹ rí ìrànlọ́wọ́ gbà ẹ rí àánú gbà ó yẹ sọ fọlọ́run kí ló ń ṣẹlẹ̀ nínú ayé yín láàárọ̀ yìí mo ń dìyàn lọ́sọ̀rọ̀ dókítà tó ní pé dókítà nǹkan báyìí ni o apá ni o tàbẹ́sẹ̀ ni dókítà ń sọ ẹ̀ ẹ́ ilé ni ah, ah, ah, ohun tó ń ṣẹni ló ń ṣẹni ohun tó ń ṣẹni ló ń ṣẹni kò sóhun tí mo sọ tán látàárọ̀ yìí ohun tó ń ṣèyàn ló ń ṣèyàn olè ń fẹ́ ìtura sí i ohun tó ń ṣẹni ló ń ṣẹni olúwa fún mi ní ìsinmi tèmi ìbànújẹ́ mi ìbá ń sọ́dà yọ̀sẹ̀ àìrọ́mọ bíi mi ìbá mú kú ohun tó ń ṣẹni ló ń ṣẹni gbàyàn lára mi bàbá gbogbo tó bá fi ìgbín ṣe nínú ayé yín lónìí kára wọn ìgbín ohun tó bá fi kára wọn ìgbín ṣe ọ̀run kò sọ di asán gbogbo tó bá jó papọ̀ tó bá gbé kó kára wọn ìgbín wà náà ẹ̀ èmi ò mọ tó fi ṣe o ṣùgbọ́n ohun tó ń tó bá lo kára wọn ìgbín fún ọ̀run kò sọ di asán lónìí iṣẹ́ yẹn kò yí dànù gbogbo iṣẹ́ yẹn kò bàjẹ́ ọ̀tá yín kò mọ̀fọ̀ olúwa kó gbé yín lékè olúwa kó sọ yín daláyọ̀ olúwa kó tù yín nú ọlọ́run àwọn èèyàn ti dé o ìwọ ló sọ pé ó fẹ́ túyàn sílẹ̀ ìwọ ló sọ pé ó fẹ́ gbà wọn yàn là wọn wá ti wá dé ní àárọ̀ yìí o ẹni tí ń wọ ọmọ wà ń bẹ ẹni tí ń wọ ọkọ ẹni tí ń wọ àṣeyọrí gbogbo ọ̀nà ẹni tó ń wá ìdùnnú ẹni tó ń ṣàìsàn ó ní ní àṣálẹ́ ó ní orú wo ni àìsàn wọn ṣùgbọ́n gbogbo nǹkan ìkan ṣẹlẹ̀ sí nǹkan kan ló ṣẹlẹ̀ sí gbogbo wọn gbogbo wọn á fi ayọ̀ lọlé tàbí wọ́n bá alágbára pàdé olúrúlé ẹ̀bẹ̀ wa ní àárọ̀ yìí bàbá ẹni tí ń wọ ọmọ ẹni tí ń wọkọ ẹni tó ń fẹ́ àṣeyọrí ẹni tó ń fẹ́ ìwòsàn ẹni tó ń wá ìwé ìgbèlú ẹni tó ẹni gbogbo ríru la gbé wá tọ̀ wá ìwọ tó sọ pé ó fẹ́ tú àwọn èèyàn sílẹ̀ pé ó fẹ́ fún wọn ní ìsinmi ṣègbè ó ìsinmi fún wọn ó ní ẹ wá sọ́dọ̀ mi tí ń ṣiṣẹ́ tá a dẹ lórí ó ní àjàgà tiẹ̀ rọrùn ẹrù tiẹ̀ fúyẹ́ ó ní ìsinmi yóò jẹ́ tiwọn gbogbo èèyàn tó wọnú àdúrà ẹ̀ wá ìtàn gbójú pèsè ẹlẹ́dàá ó yà ayé yín kó gba ìsinmi gbogbo ohun alágbára gbogbo ipa alágbára gbogbo ète alágbára gbogbo ìmọ̀ alágbára gbogbo ohun alágbára gbogbo iṣẹ́ alágbára gbogbo irinṣẹ́ rẹ̀ gbogbo ohun tó ti rì mọ́lẹ̀ ohun tó ń jó papọ̀ ohun tó ń fẹ́ sínú afẹ́fẹ́ ní orúkọ Jésù òtán bùsùnmi ohunkóhun tó jẹ́ ní orúkọ Jésù tán ní dìde mọ́ yín kó gbógun tì yín òtán bẹ̀ lọ́wọ́ ogun àránsí ni ogun àpèpá ni ogun àtìta ni ní orúkọ Jésù ọ̀run kó sọ di asán gbogbo ọwọ́ ọ̀tá kó jáde orú rẹ̀ kó jáde ẹ̀ ní má mọ̀ bọ́ mọ́ ẹ̀ ní má ṣe ti mọ́ ní orúkọ Jésù olúwa kó ràn yín lọ́wọ́ àdúrà yìí kó ní ìtumọ̀ ẹ̀ ní gbà lásán ìrànlọ́wọ́ kó dé ẹ ti gbókun sókè síwájú olúwa ẹ ti béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹni tó lágbára yìí ìrànlọ́wọ́ kó jáde wá ìrànlọ́wọ́ látọ̀run wá kó jáde wá ojú ò ní tì í ẹ ní dẹni ẹ̀gàn ó jẹun tó ṣiṣẹ́ fún ò ní jìyà ò ní mọ̀ṣì ohun tó ṣe làálàá fún lórúkọ jésù kò ní dasán ohun tó fọjọ́ àárọ̀ ṣe kò ní bàjẹ́ ohun tó ń lépa lọ́jọ́ alẹ́ rẹ lórúkọ jésù yóò tó ọ jẹ ayé ńkà tó là dùdàkadà ọ̀tá ò ní yí dànù ohun tó ń ṣiṣẹ́ fún lọ́jọ́ ayé rẹ lórúkọ jésù kò ní bàjẹ́ lọ́sàn kò ní dàrú lálẹ́ kò ní dòfo oyá oyáyá ọ̀run kó ràn yín lọ́wọ́ ẹ̀rí pàṣẹ àdúrà ẹ gba ìtúsílẹ̀ ohun olúwa ni ẹ gba ìtúsílẹ̀ ohun olúwa ni ẹ gba ìtúsílẹ̀ mo ti sọ jáde bàbá ó ẹ gbà lórí ọmọ ẹ gbà lórí iṣẹ́ ẹ gbà lórí ọ̀nà yẹn gbà ẹ má ìtúsílẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí bẹ́ẹ̀ ni ó sì rí owó agbára kó kàn yín owó ogun kó kàn yín kẹ́ láṣeyọrí ojú ìtura kó rọ̀ sórí ayé yìí ojú kó jẹ́ títí yẹn ò ní gbìn lásán wàá kórè oúnjẹ ń bẹ ní orúkọ Jésù oúnjẹ ń bẹ yóò di ayọ̀ ni o yóò dàlọ́ kalẹ̀ kò ní bàjẹ́ kò ní di ìbànújẹ́ ọwọ́ Olúwa ràn yín lọ́wọ́ olúwa gbé orí yín sókè ẹ di ènìyàn láàrin ènìyàn ó di ènìyàn láàrin ènìyàn ó di ènìyàn ò ní jẹ́ ẹranko mọ́ mo gbàdúrà fẹ́nìkan gbogbo àwọ̀ ẹranko ríkàlíà kò sùnà kò ṣàǹdálì mọ́kó gbogbo àwọ̀ ẹranko ọlọ́run bọ̀ dànù ọ̀run fi jóná lónìí ó dẹni ìtúsílẹ̀ ó dẹni ìṣelógo bẹ́ẹ̀ ni ó sì rí o láì lórúkọ jésù kristi olúwa tó lùgbàlà wa àmín. Amen. Amen. lórúkọ Jesus. hallelujah praise the lord ẹ fi sọ́kàn pé àdúrà ìtẹ̀síwájú láàárọ̀ yìí and also um, this week we probably don't have a full pro- program but by God's grace um, quickly um, we we'll back to our full program soon you just bear with me this week and also I told us most of my people àdúrà ń bọ̀ tá a máa gbàdúrà pẹ̀lú àwẹ̀ ó ní pé kí a lọ wá mi sọ pé mo sọ pé màá tún tẹnu mọ́ oyin ni o kò àfi tó bá pé okay maybe I don't believe in it is okay oyin dandan so a máa gbàdúrà sọ ó máa làwẹ̀ lọ so mo pe ọlọ́run Ísírẹ́lì yóò fi adùn sínú ayé rẹ ayé rẹ yóò ní oyin lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù làwà àmín orí ọ̀fẹ́ jésù lọ́wọ́ abẹ́ṣẹ́ ń jáde kẹ́ jáde sọ́wọ́ eré o ẹ̀yìn jáde sọ́wọ́ ikú lórúkọ jésù ọ̀tá kò fi ọ̀dàn lẹ̀ fún yín lórúkọ jésù kẹ́rí bí gbà kẹ́rí bí lọ láyé kẹ́ẹ̀dì dí bí ayọ̀ yín iṣẹ́ tẹ́ fẹ́ lọ ṣe kò ní dìṣẹ́ o lórúkọ jésù kìnìún yín kò dùn ká fìjọba ọlọ́run ṣeré jẹ ká yin olúwa ká sí tọkàntọkàn ká sì fẹ́ bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín àmín àmín àmì lórúkọ Jésù thank you for being here ẹ ṣé gan ni ó dàbọ̀ thank you bye bye. You,